This audio is brought to you by MDC Recording Studio. Please consider donating to help our running costs and future project by visiting www.maskwatch.com slash donation. الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأشهد أن لا إله إلا الله ملك فحكم فعدل قدر الأمور من الأزل الحكمة الذي يفعل والحكمة الفعل واشهد أن نبينا محمدا عبده ورسوله أدى الأمانة ونصح الأمة وعز الأمة وجاهد بالله حق جهاده حتى أتاه اليقين اللهم فصل وسلم وبارك وأنعم وأكرم على هذا النبي الرحمة وعلى آله وصحبه أجمعين يقوم له خطبة أجمعناه وسنه إبرغورو سنه إبرغورو أبي أبوغا أني بنا وكامل أبي جماعة أني بنا وكامل أنا في هواك أبناني abe agorago ɛyi bere na ɛne mi anaso ehu aka ɛrago ne ne kuma aba heke ɔrɔ ni ibere na ɔra mi anaso ehu aka ɔrɔ ama na ibere na ana heke ɔrɔ mi ebere bɔɔrɔ yi na di wɔn ntomri sɔɔzi tɔ na to wɛ dɔ sɔɔzi tini ibana wɔ kɔmu da ɔnyi tena yi e. dɔɔ eh. mɛ dɔ ntomri sɔlɔ lɔha alehu wa sallam da ka zo ka addaban rabbi umuri sana hakuta umuri mara sani fa ahsana ta'dibi ewa tani kenya da muri meka of the tetere of pametere afiko na don to muri sallallahu alaihi wasallam ka hasan ka oni wono mun ji kwete kono ni ona zoyora amẹ mẹẹdọgọ ẹsẹnà ebèrèbèrè ọmẹ ebèrèbèrè ebèrèbèrè ọmẹ ebèrèbèrè. lọ́kà gbọ́wọ́ ọ̀tọ́ ní international pẹ̀tẹ́ international tó wọlé rẹ̀ sọlọ́lá àwọn ẹ̀sẹ̀ lọ wáyọ̀ ní bèrèbèrè. láti tọ́ sákọ̀nù wàmẹ̀ ìhọ̀rọ̀ náà àbótọ́nà lọ́kà. on the perfectly decent manners on the perfectly sana haka azare wani burgburu da yau ku burgburu ne yau ku burgburu a wala an to mu suka zasu tantawa wannan azama wai rika in hadis wani wa bisa ibnu ma'bad رضي الله عنه أنا دعوة قدوة تلتم صلى الله عليه وسلم دكا أنا ذا لا كنت مريم هاي أنا كهوا ركوه بساه جبوركو بطلن كهين أنتم كوهاي أوسي سنة جبورو وين كوهاي أوسي أو هاي أوسي كوهاي أوسان أنتم صلى الله عليه وسلم ọ̀sán náà ṣe gbogbooro ọlọ́sán ní wàá mẹ́ta ayáwó ní tẹ̀tẹ̀nà mi tùmọ̀ ànẹ́t àlejò nọ́ọ̀sì ayáwó ní tẹ̀wá mi ó máa máa ń ọ̀rọ̀ àrẹ lóde ó máa máa ń ọ̀rọ̀ àrẹ ọ̀nọ́nù ó máa máa ń ọ̀rọ̀ àrẹ ẹwé yìí ó kàlá eré di yíwà mẹ́ni ewúrẹ́ ka bọ́ọ̀nà náà dọ́dọ̀ máa ń gbé ọgbọ́dọ̀ ìgbọ́ ọ̀nwé yà bọ́ọ̀nà wọn ìjọba nílò ká ìyá àrẹ́kẹ́ni dọ́mọ́ntì àtútù. then àwọn ènìyàn ìjọ àwọn àkàrà bí ọkùnrin sọ̀rọ̀ díẹ̀ nípa tẹ̀wọ̀n àkọ́kọ́ sálámà ọ́. mo kò lè fún ìṣòro lọ́kẹ́ ní ọ̀ ilé ẹni kan náà máa ń wájú nígbà. àwọn ẹ̀ṣọ́ yìí ni tóbi kẹ́jọ́ lè kó àbẹ́ ìra hàn bẹ́ẹ̀ ni ìbàdí kọ́ àkómọ àbá àná eré ọ̀rẹ́ ni ọ̀yin sẹ́ wọ́n ilẹ̀. àyíká kó jẹ́ kó lè bóòlù dàsúlè ọ̀dọ̀ kó so kata. أخذته العزة بالاسم out of cap he is being proud of his anam dao nukuu yɛ mɛgye ɛwɔ kaya sini sɛ wɔn akokɔ awa mu wɔlahi wɔsi na ne bodi ihi na ɔkyɛ mu dɔwari ihi na ɔkyɛ mu dɔwari uku uku ɔkyɛ mu dɔwari ɛwɔ bɛ ɔkɔ himi bɛ ɔhimi ɔmɔri wɔn a kawo kyi agogo wezi kawa ewezi kawa shondo muri himi dumuni olesha himi bikuwe yin wala ale nye okuya ŋun ile nye na ɔbɛ na da ahun ɛmu awo ewe were o agbɛdubu egbe dubia egbe dubia na yɛrɛ ale tse wo wo tse mu ɔlɔn tse tse ku wele kan bɛ yezi ka aka ayi lɔdɔ sahado find way bi yɛ yeze ino muri yeze muri anatuna Bonto mun kisu haye me daya mun tetu au ma men. Ona ko ko ko dole ko wa men. Esa na gugura. Abono le kadanyi. Ayo ni we le gugura paramu. Gure ka amma ko si ishe ta so bi na kwa ina. Ayi kana so haye na kaya kun kisu na n'olu da. lọ́tọ̀ wá ẹ̀sán náà bèbí anáwòdì ọmọ sọ náà ẹ̀ka ọ̀ sọ ní tó rẹ̀ àtọ́ nkátà tó rẹ̀ wá mẹ́wàá kú ni wọ́n rọ̀ yóò kú sí kéré wá mẹ́ ọ̀sán ni kọ́ diwi ègbó diwi. a ní bọ́lá fi tẹ̀ iná ìlà bẹ́ẹ̀ gbogbo dọ̀wọ̀ dókítọ̀. ana ka ọ̀dọ́rẹ́ inú ayé rẹ̀ ìfọ́ sí ọ̀rẹ́lá ọ̀sẹ̀ jẹ̀kẹ́ni orí ọmọlùkẹ́ asọ́sọ́ tó ní wàlá tajàrù bí sọ láti kọ́ wàlá tó kọ́ fìtì bí àwọn ọ̀tàgé bẹ́yìn náà záàlì kà sàbílà ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما أقوى من إثني أبنا كان إني لي ما هو يهوى إذا أما يجب توا ما إذا الحمد لله so إذا ما يكوان ما هو نتا ما لا هونان هونان إني sana hudi aya wone te onye da wona ya ozizi ama wona ya zo ka e pa na ya ka ho na ba sai na ka wa me jo du pe jiri pa na ka mane me ama me odo ya wala e ba ka wa ya sai ho na ne yo da wona ya aya wota de ge ya ni de kuma wakadu uwezi kazolewa ame kalafta an yatala alaihi nas ọ̀rọ̀lọ́ mọ̀rí èsìká ọ̀nà sọ́lẹ̀sù dáyàn ìkànnà bámbám islam abẹ́rẹ́ islam dè láhà ẹ̀ náà ọ̀rọ̀lọ́ mọ̀rí ọ̀rọ̀ àdọ́tí níka oyíwu eléèzì ewu wádá kìsìkà ewu ọmọrí dọ̀tọ̀ rí dọ̀gbọ̀n mẹ́yà ń dọ̀ kàtẹ́wù dáyàn asọ́mọ̀nìka ọ̀nà iṣẹ́ àhírẹ́jẹ́ kẹrẹ̀ báyìí rẹ̀ tó ní ize ìdè kekere lè kékeré ẹni náà mi àrùn sáyẹ́ǹtìsì ni ẹ̀ẹ́dọ̀kọ̀ wá ìdè níbà ẹ̀wọ̀n ní mìíràn atọ àtọ̀ àníyàn ya atọ wà tó ẹ̀ ló wà kàwáyé ọ̀wọ́kẹ́ ẹ̀dẹ́ ẹ̀yìn iná àhẹ́rọ̀ tòdómúlẹ̀ ya dáa sí eré na ẹn kata ni tòun náà ká jọ́sẹ̀ ewu náà ọ̀nà bírèkì jọ́sẹ̀ ewu náà dọ̀kú ní màmẹ́rẹ́ náà ó lè kìlọ̀ ọ̀ àbọ̀ náà ká ẹ̀tọ́ wọn náà kàná ìwé ẹ̀wọ̀n ni wọ́n yẹn wọn kọ ìwé ìwé sí màmẹ́rẹ́ yìí ló wà mẹ́ ẹ̀wọ̀n náà mẹ́ àwọn ìgbà ẹ̀fọ́ gbọ́ ìnáná mẹ́rẹ́ náà níbi ìwé kúkú ọ̀nà bọ̀ yẹn ni àbá àbẹ́ni bọ́s yẹ ká wọ́n sì ń kúrò bí yẹ ká yọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ebi ṣe ìtàn nìyẹn. mata malaika anyere musu nnaame ama ka enwe na nata enwe deni gwe nwenne agwawo ini ibrahim wallahi okun mulon le enaika onkoro bibiya ne ne wonyonya da hota okun wana yero konyonyewe omulima nabuli waka emwe mbana ya namalakum kaifa tahkumun mwe bana ya nire ile emwe mejo jane ni adana kwa hivi jamaa tana tunaje oni shaitan na azare that in frustration that came in frustration wallahi frustration no diona ina na waka yallo da nyara ko ya hawo yóò decide dáhà wò decide will do dọ̀kẹ́ sí wà mẹ́wàá right káì ọ̀sán ni gáyà tó tabali wà hasabun anahun sinu nasuna kò àbísà wọn náà kó right wọ́n rí around ẹ̀yìn náà kó correct out inú àìsàn nàlá ọ̀ntúnmùrìkà àlìjàmá àtú rahma ẹ̀kọ́ al sunna kọ́ni alùsùnà kẹ́ni alùsùnà wàlìjàmá àgùrẹ́ náà ló mú ìtì ìwé onísàmà wẹ́nu. kọba mi ha yi ya abere gbemgbem bọọbụ oyoro ejezi bọọbụ anya mba bọọbụ enugbe nne ya boko mo yi gbemgbem jalani lahu wa iya kumina muslimin aha na ma bonya ose ta sẹ́wọ̀n náà dúdú ọ̀yẹ́ ntọ́mù ní sọ̀lá ọ̀lẹ́ sọ́lá dọ́kà sẹ́wọ̀n wíkà ọ̀ntọ́mù ní ọ̀ọ́ ìkà ndaka mánìmẹ̀ bí ìrọ̀ ya nọ̀ kàn kàṣà wọ́n mẹ́rin ọ̀ntún mu yọ ọmọ ẹlẹ́kà kan dóni èdè dèrò ayé náà kó yìí dẹ̀ ọ̀ntún mu yọ ẹlẹ́kà adaka asọ́mọ̀ẹ́rẹ́ yẹn nọ dèrò ayé náà káyà ní ká ẹ̀ẹ́n ẹ̀rẹ́ ní ẹ̀jẹ̀rẹ́ ẹ̀rẹ́ àwọn náà dọ́ka ẹ̀rẹ́ mi náà wọ̀ kàmẹ́ àbísẹ́ náà wọ̀ ẹ̀ka ọ̀múrísìbọ̀ náà ọ̀tá alá ọkọ̀ dàmẹ́ yá kẹlẹ́ ẹ̀rà yá anyá màánà yá anyá tẹ̀sílẹ̀ yá mìíràn ẹ̀rà yá anyá yá bàyẹ̀ mu ya aruma yẹn ya yẹnwo yẹn. ẹyin irọ ikọ nyẹ anaka aka irọ na yẹn aka na ẹwẹ na wọrọ o wàhìn kẹsẹ náà tó wọn yẹn hàn nọ wàkú nà agẹ abáwọn ni wẹẹrẹ ìta bí wọn tó wọn ni wọn bá kà á mẹ abáwọn náà jẹ irọ yẹ. aka atúwètí ẹ̀kyẹ́ yóò tètè wá ẹ wàá kí ìyàrá mi ní ọ̀dọ́ ilé ìtúndó wà jẹ́ ẹrù ní kọ́sí ìyàrá àwọn ẹlẹ́kẹ́ bí ayé bí èmi lè yín náà kí. wọ́n tètè ló ń tètè kó àwọn ẹ̀dá ayáhóró ẹ̀ wọ́n ti tó yàn jẹ́ ilé yìí òde tètè kò yàn òun túmba wà rí máa tẹ tẹ́tẹ́ ní òun jù fẹ́ǹdé tí kò yàn náà. ìyá àhòsè ìyá inú wọn nìkan inú màá nù wọ́n àkúndé ẹsẹ̀ rẹ̀ kẹ̀kẹ́ ẹ̀rọ yẹn yìí abuka ọmọnà ọdà kan yóò tètè kọ làbúrò à wà mẹ okoro dìbí ẹta káwé ètí ètí wà dọ̀tí wẹ́ẹ̀ wọ̀tà ó bá ọ̀rọ̀ àdọ̀tí ọ̀rọ̀ àdọ̀tí ayáwó. owó aka he who tells you about others must surely tell others about you. àwọn náà sì rí àlọ́ ètò dáka ló wà jẹ́ iyẹ́ka àwọn mìíràn yìí náà ká ọ̀rọ̀ simple as that. tí àwọn ẹni rán ìwé ìtètè rẹ̀ tuntun bọ̀ láńdẹ̀ ẹ̀wọ̀n lọ́nà lóòótọ́ ilé ẹ̀ nìkan lè ṣe é. wọ́n mọ̀ ń ṣe ṣe kú ní ẹ̀gẹ́ tó ní ọ̀ ana yẹ ẹ̀la ẹ̀na ẹ̀dọ̀ òhùn zika tẹ́tọ̀ mọ̀ ní kàn ẹ̀wọ̀n náà yẹ àkọ́yọ́ kúnyẹ́ mẹ́kẹ̀ wà hàn ọ̀nà òsì rẹ̀ àwọ̀ àbíyẹn náà ana dọ̀là ahùn ní dìní ká asúrẹ̀ sẹ̀rẹ̀ ká yẹ sẹ́láàd ó yìí lọ ẹ̀kọ́ yìí lọ ẹ̀ náà ṣọ̀rẹ́ kèrè ẹ̀kọ́ yìí ọ̀n tó múri kọ́ náà sẹ̀rẹ̀ ká ẹni wọn náà sẹ̀rẹ̀ ká wọ́n kú ní mẹ́rin oṣù that material content oṣù wọn náà oṣù àtọ̀dún ní mẹ́rin. àwọn ilé yìí inú ilé ti àwọn wọ́n kú ní mẹ́rin àwọn tó múri mẹ́ka. لا يترك المؤمن والتزوير لا يسرق المؤمن حين يسرق وهو مؤمن أما هي أقول أمي بروبورو نكرا أمري زي شريعة أبن أقول أمري كأمي برونا إبروبورو أبو بكر صديق رضي الله عنه egbogbo rẹ ni ọ sịrị ọzikonya anaghịkaka akara ịtọpa ịna jin abe ịsanụ ọrụ meji ori ọnụ baasị na aje ipe ake abubakar siddiq ọnụ zaiza ịsanụ ahụ ọyịa atụkọrọ ime dasi jiwu abubakar rọdịla ọnụ abe sanụ ɛnyu kata ɛzana kata yɛ komori ɔyɛ mu awɛ ɔrɔ nyɛ mɛ komori ni ezika na ɔsɛ ɛnɔ yɛ ɔrɔ ɛmu bɔra ke ɔmoli ɔte nyɛ wɔ ɔyɛ mu ɔmɔ ɛni ezika na agbɔnwa na ɔwɔ bɛmori bara okie lɔ nu wa ɛna dɔ nyere sɔyɛ dɔw yɛ pɛtɛ tirɛ ɔyɛ na ɛka wa mi ìjọba la ilaha illallah ọnụ awụka ọrụ anyị rọye ịrọye na ghana dọrọ anyị ni ịhụ civilization anaghị ka ọ na-eba islam mana bɛ dɔn tó ba hɔn ni rɔ ya wɔwɔ mo yi mutuma na ni ma nyi ni islam rɔ la wa ka tó ba hɔn ne hana wɔn a nyi sɛ ɛwɔ kɔwa kó mu ɛna o ka ne hana wɔn nye wɔn amɛ islam na no yi ɛna aka ne ɛwɔ atɔ mo yi a subahana wa ta'ala ago ko muri ono ana no de ko kuni jan in bo muri yo ya a bizana yi ize in bo muri ono ya a bizana ne oya in bo muri ono ya aljanna in bo muri ono ya era in bo muri ono ya era so ya ono na bizani ku aba oni o mazore wa kitabun to mun sallallahu alaihi wasallam bi ona no karanto wa woni Omar ewa kana bam bam ene rayen ayam ban nawo ba je ye do ma ayam ban ban na ka e tu ba ene ko morhi da sa suru o morhi do na wo wa ha bu ko morhi ere jahim ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ربنا عليك توكلنا إليك أنبنا وإليك المصير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير إن الله يأمر بالعدل والإحسان إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم يرحمكم الله